جمالك في عيني وذكرك في فمي وحبك في قلبي وكيف تجيب وحبك في قلبي وكيف تجيب لا تقذفونا بالشذوذ فهننا سيرنا على ناجل خليل محمد وبقول من شرع شريعة نسنه وعلى مقولته لكريمة نهتدي ولكل قول نستدل بهاية أو بالحديث المستقيم للمسند لا تطرفوا لا بشرور فإننا سرنا على نهج القوي لمحمد فبقول ما شرع شريعتنا سنه

الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو كفو ولوم با ọlọ́run ọba tó jẹ́ pé òun náà ló ní gbogbo ọpẹ́ pátáyáyá oore tí ó ga jù tí àwa tí a jẹ́ mùsùlùmí tí a gbọ́dọ̀ má dúpẹ́ òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí òun náà ni oore tí èyí ó fi lẹ́tọ̀ọ́ sí àlìjáná ọlọ́run ọba tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ọlọ́run ọba ti wá ṣe oore náà fún èmi àti ẹ̀yin gbogbo nǹkan tí máa ba oore náà jẹ́ ọlọ́run má jẹ́ kó wọ inú iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá lẹ́ni tí á jẹ́ mùsùlùmí abẹ́lọ́run kí ọlọ́run kó gbé wa dìde lẹ́ni tí á jẹ́ mùsùlùmí ọlọ́run kó lo sáàbì ìsìláàmù kó bí sọ sínú àlìjánná ọlọ́run ṣe àbá ṣe bẹ́ẹ̀ fún ẹnì wa ọpẹ́ wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́run bá fún wa ní àlàáfíà ara àlàáfíà náà abẹ́lọ́run kí ọlọ́run ọba kí ó mọ́ gba àlàáfíà náà kúrò ní ara ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà ọlọ́mọṣẹ́ bá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọn ò ní àlàáfíà tó ń bẹ lọ́wọ́ bá àlàáfíà ọlọ́mọṣẹ́ bá fún wọn ní àlàáfíà lẹ́yìn wá gbà náà adúpẹ́ pé ọlọ́run ọba ó fi wá ní ọkàn balẹ̀ ní agbègbè wa yìí ọlọ́run ọba fún wa ní àmúnù ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa yìí abẹ́lọ́wọ́ bá kí ọlọ́wọ́ bá kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè wa yìí kí ọlọ́wọ́ bá kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ gbogbo àwọn agbègbè tó jẹ́ pé kò sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ abẹ́lọ́wọ́ kí ọlọ́wọ́ kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ fún wa. lẹ́yìn wá gbà náà a pé ọlọ́wọ́ ṣẹ́ wa kù àwa náà ni a ti ń bẹ látìgbà tí wọ́n ti bí wa títí dì sí lánàá náà a tún fi ẹnu wa a tún fi àtún wá sọ wípé àtún máa kọ̀ntínú ní òní ọlọ́run ọba tún wá sọ́dí ọ̀run fún wa láti lè bẹ̀rẹ̀ tẹ̀fsírì náà ní òní àdúpẹ́ fún ọlọ́run ọba lórí eléyìí kí ọlọ́run ọba kí ó wá gba ọpẹ́ wa tẹ̀fsírì náà tí à ń ṣe yìí kí ọlọ́run ọba ṣe ní ètí àfírí ọ̀nà ọlọ́run ọlọ́run má jẹ́ kí àfírí bínú ọlọ́run èmi tí mò ń sọ àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ níta ń wá náà ni ìyọnu ọlọ́run ọlọ́run tí a bá kó fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ kí a rí ẹ̀san tó pọ̀ níwájú ọlọ́run pẹ̀lú tafsiri náà ọlọ́run jẹ́ kí a jẹ́ ẹni tí ó jẹ́ ní àlìjẹ́nà nígbẹ̀yìn ayé wa la hawla wala quwwata illa billah. ní àná ọlọ́run ọba ó bá wa sọ̀rọ̀ súrà tí a náà ni súratul hajj Quran twenty two òun náà ni ibi tí a wà àyà thirty five òun náà ni a ti bẹ̀rẹ̀ lánàá ọlọ́run bá ń sọ fún wa nínú àyà náà a'udhu billahi minash shaitani rajim alladhina idha dhukira Allahu wajilat qulubuhum was-sabirina ala ma asabahum والمقيم الصلاة ومما رزقناهم ينفقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ ga ó sọ fún wa lánàá pé tá a bá fẹ́ mọ àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé tọlọ́run ọba àwọn tó jẹ́ pé wọ́n wà humble tí wọ́n jẹ́ olùtẹríba fọlọ́run tí wọ́n jẹ́ ẹni tí máa ṣe apá tí máa gapá sọ́lọ́run àwọn ìròyìn tí a máa bá lára wọn ọlọ́run ọba dákọ̀ àwọn ìròyìn mẹ́rin níbẹ̀ nínú àyà yìí alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun náà ni alẹ́dínà ìdádúkìrọ̀ lọ. alẹ́dínà ìdádúkìrọ̀ lọ wọ́n jí láti kòlò gbogbo. ìròyìn tí a bá lára wọn òun náà ni wípé nígbà tí wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ nípa ọlọ́run bóyá wọ́n ń ṣe wáàsí fún wọn ni bóyá wọ́n ń kà nípa ọ̀rọ̀ ọlọ́run ni gbogbo tó bá jẹ́ òfin ọlọ́run ọba pé ká máa ṣe jọ́lọ́run bá bá ní ká má dé bẹ́ẹ̀ òun bá náà ti pàtẹ́ẹ̀nì mọ́ ọlọ́run ọba tí wọ́n bá ti lọ ń gbọ́ báyìí ìwádìí láti kò ní ìbò ọkàn wọn ó máa ṣèkì ọkàn wọn ó máa mì ẹ bá ti rí pé ńgbà tó ń bá ti ń gbọ́rọ̀ ọlọ́run ọkàn àwọn máa ń mì kó mọ̀ wípé ìròyìn kan ni tá a fi mọ̀ wípé èèyàn jẹ́ ẹni tí ọlọ́run ọba yọ́nú sí ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀dá fúnfin ọlọ́run náà. wasabirina ala ma asabahum. ìròyìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tó ṣe wípé wọ́n ń ṣe sùúrù lórí nǹkan tọ́lọ́run ọba bá fi kàn wọ́n àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ gbà wípé àti rere àtàbúrú ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti ń wá tá a bá sì ti wà láyé dandan láà máa rí rere dandan náà láà sì máa rí aburú aburú tó bá wá ṣẹlẹ̀ sí wa ẹni tí bá ń lè ṣe sùúrù lórí ẹ̀ tí ò máa sá káàkiri tó pé ọlọ́run ọba nìkan náà ló gbára lé nígbà tá aburú yìí ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ká mọ̀ wípé ẹni ọlọ́run ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì a fi dẹni ọlọ́run ni pé kéèyàn lè ṣe sùúrù lórí nǹkan tí ó bá ṣẹlẹ̀ síyàn nam. wàlmùkìmí sọlá. ìròyìn ẹlẹ́ẹ̀kẹta sọ fún wa nínú àyà yìí òun náà ni kéèyàn jẹ́ ẹni tí rẹ̀ ní àsìkò tí ó sì máa kí dáadáa bọ́lọ́wọ́ bá ti ní òní máa sáré nígbà bá ń kí tó yẹ pé àní máa rí ìfarabalẹ̀ nínú òrùn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí tá a bá ti rí ìfarabalẹ̀ nínú òrùn rẹ̀ kì í ṣe mùsùlùmí ẹni tí ó yẹ pé àsìkò òrùn tó kò kírun lásìkò rẹ̀ ó wá ń dà pọ̀ lálẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìròyìn eléyìí ó sọ pé ẹ bá níròyìn pé kọ́ máa dàrún pọ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí. wàmí màá rọ́ṣàkóná òun yóò fi kú lẹ́yìn wá gbà náà lára nǹkan tá a fi ń dá mùsùlùmí mọ̀ òun náà ni wípé nǹkan tí ọlọ́run ọba fún mùsùlùmí tọ́lọ́run ọba provide fún tó jẹ́ owó tó jẹ́ àrísìkí ọlọ́run ọba fẹ́ kó máa ṣe sàárà nínú rẹ̀ ẹni tá a bá wá rí wípé kò máa ṣe sàárà nínú owó rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ká gbà wípé kò tí ì di mùsùlùmí tán yányá tó bá fẹ́ di mùsùlùmí tán yányá àwọn àròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí a gbọ́dọ̀ bá lára rẹ̀ ìròyìn ẹlẹ́ẹ̀kẹjọ náà bá sọ náà ni pé kó jẹ́ ẹni tí ó máa ṣe sàárà ẹni tí ó máa náwó nítorí títọ́ lọ́wọ́ bá náà. ولقد نجعلنا لكم من شعائر ọlọ́ba ń sọ fún wa nínú àyà tó tẹ̀lé àyà tó tẹ̀lé yìí òun ni àyà èyí tó jẹ́ wípé ó ń ṣàlàyé fún wa nípa àwọn ẹran àṣàlàyé fún wa wípé àwọn ẹran mẹ́rin tá a bá wá mú akọ wọn àtabo wọn wọ́n máa jẹ́ mẹ́jọ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni ràkúnmí ẹlẹ́ẹ̀kejì ni màálùú ẹlẹ́ẹ̀kẹta ni àwọn àgbò àti àgùntàn ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àwọn ewúrẹ́ àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni ọlọ́run ọba fẹ́ kọjá pé àwa tá a jẹ́ mùsùlùmí ká máa fi ṣe ìjọsìn a máa fi ṣe ìjọsìn nígbà tá a bá lọ sí hajj a máa fi ṣe ìjọsìn nígbà tó bá di àsìkò léyà a máa fi ṣe ìjọsìn nígbà tá a bá bímọ tó náà bá ní ká pa ẹran nígbà tá a bá bí ọmọ a sì tún lè fi ṣe ìjọsìn tá a fi ṣe sàárà fọlọ́run ọba so àwọn ẹran yìí ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa pé èyí tó tóbi jù òun náà ni ràkúnmí ẹni tó bá fẹ́ ṣe ìjọsìn tó tóbi jù tó bá lo ràkúnmí irú ẹni bẹ́ẹ̀ yóò gba ẹ̀san náà tó tóbi bẹ́ẹ̀ yẹn bá ti tóbi tó bẹ́ẹ̀ náà ni ẹ̀san yẹn ó ti máa tóbi tó ọlọ́ba wa ń ṣàlàyé ràkúnmí fún wa níbí a sọ fún wa náà yìí pé ràkúnmí nìkan òun náà ló dá yàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ èyí tó jẹ́ yìí a máa jẹ́ ẹni sẹ́yìn pé a máa gún ni ràkúnmí nìkan la máa gún gbogbo ẹran yòókù a máa dùn wọn ni ilé náà ni aṣàlàyé fún wa náà ní àná táti máa kọ̀ntínú àlàyé náà ní òní ọlọ́run wa ní wàlìbúdínà ẹran ràkúnmí ọlọ́run ní jẹ́ alìnà ọlọ́run bá ní ẹran ràkúnmí àwọn ẹran náà ti wá bọ́ sí abẹ́ rẹ̀ ṣùgbọ́n ràkúnmí gẹ́gẹ́ ọlọ́ba fẹ́ ṣàlàyé bíi torí pé òun ló tóbi jù òun náà la fẹ́ ká máa fi ṣèjọsìn jù ọlọ́run ní a ṣe fún yín ẹ̀yin tẹ́ ẹ jọ́mọ ènìyàn mi ń ṣa àìrìlà kó máa jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ àmì tọlọ́hun àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tí mo kà á lẹ́ẹ̀lẹ́ yẹn iṣẹ́ ájì ni iléyá ni a ṣe súná ọmọ ni ọlọ́run ọba ní ká máa lo àwọn ẹran yìí ká máa jẹ́ pé a máa pa wọ́n náà. làkún fi àfẹ́ yẹn. tẹ́ ẹ bá pa wọ́n ọlọ́run làkún fi àkọ́ ìrù ọlọ́run tẹ́ ẹ bá pa wọ́n ẹ̀san ń bẹ fún yín oore ń bẹ fún yín látara pé ẹ pa wọ́n tẹ́ fi jọ́sìn fọlọ́run náà. ọlọ́run tẹ́ ẹ bá para kún mí ọlọ́run ni ẹ dàkọ ọlọ́run ọba sí i ẹ sọ wípé bisimilahi nígbà tẹ́ ẹ bá fẹ́ pa ràkúnmí tẹ́ ẹ bá wá pa ràkúnmí o ẹ má pa kó jókòó ẹ̀pálẹ̀ tí ó nàró ni ìtumọ̀ sọ̀wáàf òun náà ni kó jẹ́ èyí tí ó nàró ẹ wàá mú ẹsẹ̀ ẹ̀yìn rẹ̀ tó jẹ́ ẹsẹ̀ apá àlàáfíà ẹ wàá de òun nìkan mọ́lẹ̀ ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó sẹ́kù ẹ fi òun lẹ̀ lẹ́nu ní nǹkan tó yẹ kó lè jẹ́ dídé ìgbà náà lẹ́wàá gun bí a ti parakùnmí nìyẹn ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú súrà yìí a ṣe bisimilahi a di ẹsẹ̀ òsì rẹ̀ a wà gun نعم فإذا وجبت جنوبها فكلوا منها ọlọ́run ní fàìdá wájà bá ti jùnú bù á nígbà tí ràkúnmí tẹ́ bá ti gún tán ẹ rí i pé ràkúnmí yẹn ò wò lulẹ̀ nígbà tí ràkúnmí bá ti wá wò lulẹ̀ yìí pé tígbà tí ẹ̀gbẹ́ rẹ̀ bá ti lè fi ẹ̀gbẹ́ lélẹ̀ yẹn ni pé ó ti kú nìyẹn kìnnáyà nìyẹn pé ọ̀rọ̀ yẹn àdàpé ni pé nígbà tí ràkúnmí yẹn bá ti wá kú ọlọ́ni kílẹ̀ wàá ṣe pẹ̀lú ẹ̀. fàkùlù mìnìhà. ọlọ́ni ẹ jẹ nínú rẹ̀ ọlọ́ni kẹ́ ẹ jẹ nínú ẹ̀ ẹ gbìyànjú àti jẹ níbẹ̀ sọtẹ́ ẹ bá fẹ́ ọlọ́ni kẹ́ ẹ jẹ níbẹ̀. wà á tẹ̀rímú kọ́ nira wàlú mọ̀ọ́tàbù. ọlọ́ni dandan ni kẹ́ ẹ fún jẹ àwọn tó jẹ́ wípé àlẹ́kọ́ ní à àwọn yẹn ò ní béèrè lọ́wọ́ yín wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n yá yọ ọkàn wọn ò ní wá béèrè nǹkan lọ́wọ́ yín ọlọ́ni ẹ fún wọn jẹ lórí bẹ́yìn tí mo rí pé wọ́n need ṣùgbọ́n wọ́n need gẹ́gẹ́ fún wọn lẹ́ran ọlọ́ni ẹ fi ránṣẹ́ sí wọn kẹ́ ẹ fún wọn jẹ. ọlọ́ni àwọn kan wọn àwọn ọmọ wa bá yín gbàtẹ́ bá ti ń ṣẹran yẹn so wọ́n wà máa bá yín wọ́n máa sọ báwọn náà nídìí ẹran àwọn èèyàn yìí wọ́n lè wá tọrọ lọ́rọ́dọ̀ yín àwọn èèyàn máa tọrọ nǹkan lọ́wọ́ èèyàn so ọlọ́ni ẹ fún àwọn náà ẹ fún ẹran náà. كذلك سخرناها لكم لعلكم تشكرون ọlọ́run ọba ní ẹ máa ṣe ìkẹ́ ẹ máa pa ẹran ọlọ́run ni afẹ́ kẹ́ ẹ máa fi dúpẹ́ fáwọn ọlọ́run ọba nítorí pé àwọn ọlọ́run ọba àwa ni a jẹ ẹran yìí àwa la jẹ wọ́n nípa fún yín làbùsọ̀ fún alánà yìí pé wéètì àwa tá a jọ́ mi ènìyàn kò tó wéètì ràkúnmí tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá dẹ̀ rọ̀ fún wa ó máa pa wọ́n ká máa jẹ wọ́n ká tún máa fi wọ́n ṣe ìjọsìn fọlọ́wọ́n ọba ọlọ́run mo ṣe lè fún yín la alákun tẹ̀síkòrún ọlọ́run nítorí kẹ́ lè bá a dúpẹ́ òun náà ni mo fi ṣe eléyìí fún yín náà. lan yanala Allaha luhumuha wala dima'uha. ọlọ́run ọba tí wọ́n ń ṣàlàyé fún wa yìí pé ká má dàbí àwọn ọ̀ṣẹbọ àwọn ọ̀ṣẹbọ náà máa ń pa ẹran fọlọ́run àwọn ọ̀ṣẹbọ tí wọ́n ń pọ̀ra fọlọ́run ọba ní Mẹ́kà nígbà tí wọ́n bá pa ẹran yìí ní maka wọ́n wàá máa ju ẹran yẹn wọ́n máa jù mọ́lé ọlọ́run ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n máa dà sí ara bethel atik àwọn ọ̀sẹ̀bọ ní máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ má ṣe bẹ́ẹ̀ ntí ọlọ́run ọba ẹran yẹn tó fẹ́ kẹ́ ẹ fi ṣe ló ti ṣàlàyé fún yín ọlọ́run ò ní ìdí tó fẹ́ kẹ́ ẹ fi ṣe ló ti ṣàlàyé fún yín ẹ ń bẹ̀ ẹ fáwọn èèyàn jẹ èyí pé máa jù pé ilé ọlọ́run ni àwọn ọ̀sẹ̀bọ ní máa gbé ẹran lọ ibi ibi oríta wọn ibi tí wọ́n ti ń ṣe ẹbọ wọn àgbẹran jù lẹ́ńbẹ̀ wọn ní ẹni táwọn àlùjọ́nù bẹ̀ ni wọ́n wàá jẹ́ so mùsùlùmí bá ń kọ́ ti ń yàtọ̀ sí tiwọn ẹ̀yin náà lẹ́sìn kí ni o lẹ́ẹ̀jẹ̀ ẹran yẹn so ẹ̀ẹ́jẹ̀ ẹran yẹn ẹ̀ sì tún fún àwọn èèyàn ẹ̀ fún wọn jẹ ọlọ́ni bí àti bí ọlọ́ọ̀bá ti fẹ́ ká máa ṣe nìyẹn ó dẹ̀ pé àwọn tó ṣáájú wa lọ àwọn a máa pa ẹran gbà mí ìgbà tí abila àti kabila tí wọ́n pa ẹran tí wọ́n bá fẹ́ mọ̀ pé nǹkan kan ọlọ́run ọba gba nǹkan yẹn lọ́wọ́ wọn iná kan wà láti sánmà yóò gbé kíní yẹn kúrò lórílẹ̀ tí wọ́n ní rí máa rárá ṣùgbọ́n bàbá tó bá dáa jẹ́ mùsùlùmí ti wá pé ká jẹ́ ẹni tó ti pé á jẹ níbẹ̀ á tún máa fún àwọn èèyàn jẹ so ọlọ́run ọba ní ọlọ́run ọba láyà náà lọ́lọ́ àlùmọ́ ọlọ́run ọba ní gbogbo àwọn ẹran tí ń bẹ lára rẹ̀ yẹn kò wúlò kankan fọlọ́run ọba ẹ̀jẹ̀ yẹn ọlọ́run ọba ní kò wúlò fún ọlọ́run ọba sọ gbogbo eléyìí ọlọ́run kọ́ ló fẹ́ wúlò fọlọ́run nítorí fẹ́ wúlò fọlọ́run òun náà ni wàláàkìn. wàláàkìn yànnà lò takùwà minkum. èyí tí yóò jẹ́ ní tó máa wúlò òun náà ni ìpayà ọlọ́run ọba tẹ́ ẹ bá fi pa ìlọ́run ọba máa wò nìyẹn á wọnú ọkàn yín bàtọ́ fẹ́ pẹran yìí ṣé bẹ̀rù ọlọ́run ọba wà nínú gbáyà rẹ̀ àbí kò sí nínú gbáyà rẹ tí o bá ti wá síbẹ̀rù ọlọ́run nínú gbáyà rẹ ò ní rí ẹ̀san kankan ṣùgbọ́n tí bẹ̀rù ọlọ́run bá ń bẹ nínú gbáyà rẹ ó ni tí ó rí ẹ̀san ní iwájú ọlọ́run. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ọlọ́run ọba ní kàdálíkà sàkọ́rọ̀ àlákì ọlọ́run ní báwo ọlọ́run ọba bá ti jẹran yìí fún yín nìyẹn lìtùkábìrú lọ́à àlámà àdákún nítorí kí ẹ lè bá a máa gbé ọlọ́run ọba tóbi nígbà tẹ́ bá fẹ́ pa ẹran náà nítorí pé ọlọ́run ọba ọ̀fọ̀nà màyín kẹ́ ẹ máa gbé tóbi nítorí pé ọlọ́run ọba fọ̀nà màyín wà bá ṣeré mọ̀ sí i. ọlọ́run ọba ní kí òjìṣẹ́ ọlọ́run ọba fún nírò ó àwọn tí wọ́n bá jẹ́ ẹni tó ṣe iṣẹ́ yìí dáadáa tẹ́ pé ẹran tá a ní kí wọ́n pa yìí wọ́n pa dáadáa bá a ti ní kí wọ́n pa á so àyà tó gbẹ̀yìn ibẹ̀ gẹ́gẹ́ la parí tafsir sí lánàá ṣùgbọ́n a ti ṣàlàyé ẹ̀ tán òun náà ni a ti máa bẹ̀rẹ̀ àlàyé wa lónìí kàdálíkà sàkọ́rọ̀ àlákùn. kàdálíkà sàkọ́rọ̀ àlákùn lítọ́ká bírù lọ́ọ̀ àlàmọ́ àdákùn. so so aya tí a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì náà ní òní nìyẹn ṣùgbọ́n aya dákọ́ tá máa fi bẹ̀rẹ̀ tá máa padà wá kà òun náà aya thirty eight náà ọlọ́run bá sọ́n pé. ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa àwọn ẹran tí a máa pa a ti ṣàlàyé àwọn ẹran tí a máa pa fún wa àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá wọ́n ní a máa gún ràkúnmí ni gígùn ìta bá ní àyàwó ni a lè fi ṣẹ̀rí pé à ń gún ràkúnmí tá a bá lọ sínú Suratu Kausar àárí kọ́lọ́ ọba sọ fáwọn ẹbí pé fasọ́lì lè rọ́bì. fasọ́lì lè rọ́bì kàwá ní hàrù. ọlọ́run ọba sọ fún ànábì bẹ́ẹ̀ wípé ìwà ànábì o fasọ́lì lè rọ́bì kà jẹ́ ẹni tó jẹ́ pé wàá kírun fún ọlọ́run ọba rẹ nígbà tó bá wá kírun fún ọlọ́run ọba rẹ tán ọlọ́run ní one hàrù ọlọ́run kọ́ wa jẹ́ ẹni tí ó gún ẹran a ti ṣàlàyé fún àwọn ọdún tẹran gbọ́dọ̀ tó ká tó lè pa ẹran fún iléyá káàfi ní ẹ̀san níwájú ọlọ́run a ti ṣàlàyé lè fún wa ní àná so ràkúnmí àmọ́ gùn ni ṣùgbọ́n màálù tábà ní kékeré ẹ̀rí màálù tábà lọ sínú sọ́ọ̀tù bákọ́rọ̀ àádú àwọn nǹkan yòókù ni ọlọ́run ọba ń sọ ńgbà tó sọ fún àwọn Bani Israila wípé ẹ̀yin Bani Israila nígbà tí ẹnìkan nínú wọn kú táwa ní àwọn fẹ́ jẹ́ ẹni tó ṣe wípé àwọn fẹ́ mọ ń tọ́pa ẹni yẹn so ìyẹn ló fi wá jẹ́ wípé ọlọ́run ọba wa pa wọ́n láṣẹ ọlọ́run ọba pa wọ́n láṣẹ wípé kí wọ́n pa màálù. وَقَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً. so aya yẹn ọlọ́run ní nígbà tí Musa tó sọ fún àwọn èèyàn rẹ̀ wípé ọlọ́run ọba ó pa yín láṣẹ o à ń tẹ́díbà wú bákọ̀rọ̀ ọlọ́run ní pé kẹ́ ẹ dú dábòhù òun pè ní dúdú náhàrù oníkẹ́yìn ogún nǹkan sọ àyà kùránì nìyẹn tó ṣàlàyé fún wa wípé a máa dú àwọn nǹkan tó kù ni ló fi jẹ́ pé inú àyà míì nígbà tí ọlọ́run bá fẹ́ fún anabi eh, Ibrahim nínú suratu sọfat aya one hundred and seven nígbà tí ọlọ́run ọba tí ó fẹ́ jẹ́ tó ṣe wípé ó fẹ́ fún anabi Ibrahim ní ẹran tí ó padípò ọmọ rẹ̀ ìtọ́lọ́run ọba sọ ní wípé wáfàdà ìnáhù bìbíbù ìlú ọlọ́run ní a rìpléṣì fún bìbíbù ìlú jẹ́gbẹ́ náà ní lè dú tó jẹ́ nǹkan tó jẹ́ pé ó tóbi ìyẹn náà ni ọlọ́run á fún ní àgbò so dámàlà ń dú ẹran àgbò so àyà alukurani kẹrin tó fi ẹ̀rí ẹ̀ múlẹ̀ pé ká máa dú nìyẹn so ìbàdà bá ń ṣe lè lápá nǹkan nípa tó jẹ́ ipa ti ṣẹ̀ríà táwa nígbà ẹran àgbò afẹ́ gún ni ara àgbọ̀dọ̀ gún ìràkúnmí ni wọ́n ní ká ṣe kí ni o òun náà ni wọ́n ní ká máa gún so àyà táwa ń kà lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́ni kàdáàlìkà sàkọ́rọ̀ alákùn sàkọ́rọ̀ alákùn lítúkà bírù lọ àlàmàdákùn ọlọ́run ọba ní kàdáàlìkà sàkọ́rọ̀ à ọlọ́run ọba ló jẹ àwọn ẹran yìí ọlọ́run ọba jẹ wọ́n nípa jíjẹ gbádùn náà ọba jẹ àwọn ẹran yìí nípa ọlọ́run ọba ní lítúkà lọ ọlọ́run ọba jẹ ń pa fún yín lítúkà lọ sọ kẹ́lẹ́ bá a máa ṣe Allahu akbar nígbà bá fẹ́ pa ló fi jẹ́ pé tá a bá fẹ́ pa ẹran àyà tó wà ní òkè tá a kà tán tí wọ́n kà wọ́n kà fún wa náà ní ìsìn sọ ọlọ́run ní fásitìkùrú smarlọ́ọ̀ì àyà nìyẹn ọlọ́run ọba ní ẹ máa dárúkọ ọlọ́run ọba nígbà tẹ́ ẹ bá fẹ́ pa àwọn ẹran yẹn ọlọ́run yẹn dárúkọ ọlọ́run bá nínú ní àyà twenty eight gan ní sọ́tún hajj ọlọ́run ní wàyẹ́dìkùrú smalọ́ọ̀ì fi àyà mi ma. wàyẹ́dìkùrú smalọ́ọ̀ì fi àyà mi ma lò má. aláàmà razakọ̀ ọ̀hún mi bá ìmọ̀ tí lẹ́nu àná. aláàmà razakọ̀ ọ̀hún mi bá ń sọ bẹ́ẹ̀ náà ni pé ká máa dárúkọ ọlọ́run tá a bá fẹ́ pa ẹran. a sọ pé bisimilá téèyàn bá gbàgbé kò ní kéèyàn má jẹran yẹn tẹ́ bá ṣàlàyé fún wa ṣùgbọ́n téèyàn bá fẹ́ pẹran téèyàn ó jẹun tó ṣe pé ẹran yẹn ó lè jẹ jíjẹ òun náà ni kéèyàn sọ wípé bisimilá àyà tó jẹ́rìí sọ pé bisimilá àyà tá a kà ní àyà méjèèjì ṣùgbọ́n àyà tó máa pé a fi akbaru sí òun ni àyà tá a kà ní ká sọ wípé Allahu akbaru pẹ̀lú ẹ̀ aláàmà àdáàkùn nítorí bọ́lá ọba fọ́nà mà ká gbàdá àkàgbé bisimilahi wallahu akbar bọ́lá méjèèjì yẹn ká sọ nígbà tá a bá fẹ́ pa ẹran nǹkan ló jẹ́ pé àfi jẹ́ pé ẹran yẹn aṣọ di ẹ̀tọ́ fún wa láti jẹ ni ṣùgbọ́n yẹn ṣe bisimilahi lásán kó má ṣe kí ni ọ Allahu akbar lẹ́yìn olè sàláwọ̀ akbaru lásán so tẹ́yìn bá fẹ́ pẹran tó bá ṣe bismillah ìlàsán àníṣà sálàm ti pa ẹran tó jẹ́ wípé bismillah ìlò ṣe tó ṣe fi pa ẹran kò ṣe kí ni o kò ṣe Allahu akbaru sí ó sì pa ẹran ó ṣe bismillah ó yẹ pé kí ni ọ ó sọ pé Allahu akbar so òṣìṣẹ́ ọlọ́run bá dẹ̀ mẹ́ ẹ wá pé nínú Bukhari àti Muslim nínú àdìsí Rafi ibn Khudayj òṣìṣẹ́ ọlọ́run ọba ni máa á ní ara dama wàdákàrà sùmọ̀lọ́ wàdúkàrà sùmọ̀lọ́ fàkúl. so gbogbo nǹkan tó bá jẹ́ pé ó lè mú ẹ̀jẹ̀ jáde yẹn ni pé a lo ọ̀bẹ a fi pa ẹran téèyàn bá ti dákọ̀ ọlọ́dún bá sọ pé bísímìláì tẹ́tẹ́ bísímìláì nìkan ló bá sọ òṣìṣẹ́ ọba ní kéèyàn jẹran yẹn tẹ́tẹ́ bísímìláì nìkan lèèyàn bá sọ ṣùgbọ́n téèyàn bá tún wá fẹ́ sọ lé lórí bísímìláì òun náà ni kéèyàn sọ pé kí ni so ó máa jẹ́ nǹkan tó ṣe yí pé téèyàn bá sọ gbólóhùn yìí ó máa ń jẹ́ nǹkan tó ṣe yí pé ọ̀dà púpọ̀ jù èyí tó wá tẹ̀lé tó pé àdìsí náà tún wá lórí ẹ̀ òun náà ni pé àlàúmà àlàúmà á sọ pé so gbólóhùn yìí ká sọ lẹ́yìn ìgbà tí a bá jẹ́ ẹni tó ṣe wípé a tún jẹ́ ẹni tó pa ẹran ó tún jẹ́ gbólóhùn kan tó ṣe wípé ọ̀dà púpọ̀ jù èyí tó jẹ́ pé wọ́n ń fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká tún jẹ́ nǹkan tó yẹ pé a máa sọ bẹ̀tà àdìsí jẹ́ pé àwọn àfáà ṣe fanfa lè lórí òun náà ni àdìsí tó jẹ́ wípé wọ́n nígbà tá a bá fẹ́ pa ẹran èèyàn lè sọ gbólóhùn wípé inni wajatu wajiya lilladhi fatara samawati wal ard wa ma ana minal mushrikin inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin so àwọn àfáà ṣe fanfa lórí àdìsí eléyìí ó dẹ̀ pé àfáà wa Albani wọ́n gbà pé àdìsí tó jẹ́ pé ọlá làáfíà ni ó dẹ̀ pé bàtà bá fẹ́ pa ẹran gbólóhùn tí mo kà yín náà a tún lè kà mọ́ ara gbólóhùn àtẹ́fà ti sìn bá lálàáfíà ṣùgbọ́n èyí tó kéré jù tá a lè sọ nígbà tí a bá fẹ́ jẹ́ ẹni tí ó pa ẹran òun náà ní ká sọ pé bisimilá tá a bá tẹ̀ wá mọ́ tá a fẹ́ ṣe lẹ́yìn ìgbà náà mo sọ fún abẹ́dá ọ̀dẹ̀ fẹ́ pa ẹran eléyìí ni ẹran lágbájá eléyìí ni ẹran àdáyà mi sọ eléyìí ni ẹran léyà mi. So, eléyìí ni ẹran àkíkọ̀ lágbájá a fẹ́ ká tún sọ gbólóyìn náà sí bẹ̀tẹ́ àbá sọ sí àti lánìyàn yẹn náà pé a sọ pé ẹran àyàn náà ni ó ti wà nú ẹ̀mí wa pé ìta fẹ́ ṣe nìyẹn so láti wá bí ọlọ́run gbà máa gbà lọ́wọ́ wa so bismillah òun náà ló yẹ nǹkan tó ṣe kí ni o tó tóbi jù fẹ́ pé tá a bá fẹ́ pa ẹran ká máa gbìyànjú àti sọ ọlọ́run sọ nù sátọ̀ àni am one or uh, higher one hundred and twenty one ọlọ́ni wà látà kùnú mímà lam yudhkar ismullahi alayhi. látà kùnú mímà lam yudhkar ismullahi wa innahu la fisq. wa innahu la fisq. ọlọ́run ní ẹ̀yin ènìyàn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ má jẹ tí wọ́n bá ti dákọ̀ ọlọ́run sí o ẹ má jẹ tí wọ́n bá ti dákọ̀ ọlọ́run sí o tí yẹ pé kèsè yí pé àwọn yẹn sọ pé àwọn ò ní máa dákọ ọlọ́run òun àdákọ ọlọ́run ẹ má jẹ ọlọ́run tẹ bá jẹ ẹ má jẹ pòkì èèyàn tẹ bá ń jẹ nǹkan tẹ ń jẹ yẹn yóò máa sọ yín di ẹni tẹ ẹ máa fi jẹ pòkì èèyàn ká gbìyànjú pé dáa fẹ́ máa pa àwọn nǹkan tó lọ́nà bá ní ká máa pa kì í wá sàwọn ẹran yìí nìkan kò tó bá yí pa tún lè dù aṣọ fún gbogbo àwọn ẹranko yòókù náà á pàdé ẹni wọn fẹ́ ká dù wọn yẹn tó bá ti lè ní agbára lé lórí tó jẹ ẹran jíjẹ tó jẹ ẹran tí ń sẹ̀mí ká dù òun náà ní fi ń jẹ́ èyí tó ṣe wípé so òun náà ní á máa jẹ́ tó pé á rí ìyọnu ní ọ̀dọ̀ so ọlọ́mọsí àsọdọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́ni ni tùkàbẹ̀rù lọ́ọ̀ tùkàbẹ̀rù lọ́ọ̀ àlàmà àdákùn ọlọ́ni afẹ́kẹ́ máa ṣe Allahu akubaru sí ẹran tẹ́ máa pa kẹ́ ẹ fi dúpẹ́ fọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba fi í náà. wọ́n ṣe é mọ́ ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ẹni tí bá máa ṣe dáadáa nínú iṣẹ́ wọn tí wọ́n bá léèyàn ṣe dáadáa nínú iṣẹ́ èèyàn òun náà ni pé èèyàn ṣe bọ́lọ́run bá ti ní kéèyàn ó ṣe é ọlọ́run gbogbo ẹni tó bá ṣe dáadáa nínú iṣẹ́ tó ṣe bọ́lọ́run bá ti ní kó ṣe é ọlọ́run kó yìí ṣe ọlọ́run bó fún wa ní ìró ìdùnnú pé á jẹ àdìjọ́n náà pẹ̀lú iṣẹ́ dáa ṣe yẹn á tí ó gbà ládàá ọlọ́run pẹ̀lú iṣẹ́ náà. Inna Allah yudafi'u 'anil ladina amanu Ọlọ́run la yuhibbu kulla khawanin kafur. Gẹ́gẹ́ bí àwọn afá onítẹ̀fsír gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa, wọ́n ní àyà tí wọ́n kà fún wa yìí, wọ́n ní àdílẹ̀ àyà, wọ́n ní bisharatun lil mu'minin ní ìlàyìhìm alálkàfírin. Àyà tí wọ́n kà fún wa yìí, ìró ló jẹ́ fáwọn Mùsùlùmí wípé bó tilẹ̀ káwọn kèfèrí ó ṣe tó àwa mùsùlùmí náà láàbòrí wọn wọ́n lè máa gbìyànjú o wọ́n lè máa wọ́n lè máa jẹ́ pé a máa rí nira látọ̀dọ̀ wọn sọlọ́ba ti sọ́nà àyà kan pé inú sọ́tò àlèmọ̀ràn àwọn ẹ̀dá ilẹ̀ ọlọ́run ni láàyà dúrùkùn ìlà àdàn ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ìtí kèfèrí lè jẹ lára yín ò ju pé wọ́n máa fi nira ẹ rí nira látara wọn kò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́run ni ọlọ́run sọ pé à ní rí nira látara wọn à rí nira látara wọn àwọn kan kọ́ mọ̀ pain wa látara àwọn kèfèrí àlejò wà ń bi iṣẹ́ pẹ́pẹ́ àwọn àdá jẹ́ mùsùlùmí kí wọ́n fi ìnira kan wá wọ́n lè dẹ́ lómi dúró nítorí pé torí gbọ́ gbẹ́sìn lérí wọ́n dá dúró nítorí ẹ̀ ìnira lọ́kàn yẹn lórí ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n kèfèrí ò ní borí mùsùlùmí láéláé kèfèrí ò ní mo ní kèfèrí bá rí kó dánwò lórílẹ̀ ayé àwọn tán àwọn jù àwọn ẹlẹ́jẹ̀ tọ́lọ́wọ́n bá ń bínú sí jù lórílẹ̀ ayé wọ́n dẹ̀ mọ̀ tọ́lọ́wọ́n bá àwọn òdíje wọn orí tọ́lọ́wọ́n ọba ṣe lórílẹ̀ ayé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ọlọ́wọ́n ọba ní òun lòun ó borí so lára àwọn àyà tí ń tọ́ka wípé ọlọ́wọ́n ọba ní ó borí ìkànnù wọn náà ní àyà yìí ọlọ́ni iná lọ́ à. iná lọ́ àyùdá fìrà nílẹ̀ dènà àmàlú. ọlọ́run ní òun ọlọ́run lòun máa ṣe dáàbòbò ọlọ́run ní òun lòun máa dáàbòbò ánilẹ̀ dènà ọlọ́run ní òun lọ́wọ́ máa dá ògbà àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n tí wọ́n bá ní dá fa àtẹ́ bá mú fa àlàwá ó ní eléyìí ọmọ ṣẹlẹ̀ eléyìí ọmọ ṣẹlẹ̀ ọlọ́run máa fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tẹ́ máa rò pé ah àwọn kèfèrí mà ti bẹ́ẹ̀ ah wọ́n mà ti bẹ́ẹ̀ wọ́n mà wọ́n mà ti eh, Islam kò mọ̀ sí nǹkan kan mọ́ ní abẹ́ Islam mọ́ ah àwọn kèfèrí mà ti lọ tán yẹn ẹ máa lérò bẹ́ẹ̀ ń jọ mi ọlọ́run bá nàbí pé wàtílíkàlì nígbà òṣìṣẹ́ ọlọ́run bá ja ogun bádìrì òṣìṣẹ́ ọlọ́run bá ń wíìnì nígbà tó di ogun wood ọlọ́run ní kí omi ó tẹ̀yìn bọ ìgbín lẹ́nu ọlọ́run ní à èmi ò ṣàdéhùn báwọn tẹ ẹ máa wí àdéhùn tí mo ṣe fún yín ni pé àdéhùn gbẹ̀yìn ni àdéhùn pé ẹ̀yin lẹ́ẹ̀bòrí nígbẹ̀yìn so tẹ bá bẹ̀rẹ̀ competition yẹn wọ́n máa wí ní ẹ̀yin náà máa wí ní wọn ni ṣùgbọ́n ẹ̀yin ni ẹ̀ ní kí ni o ìborí ìgbẹ̀yìn ìtọ́lọ́ bá sáré fún àmùsùn nínú ìborí ìgbẹ̀yìn ni lọ́nà bá tún lo dáfà bẹ́ẹ̀ tẹ́gbọ́n náà bá lo dáfà ni wọ́n yìí gbé ọlọ́run bó tì wọ́n sọnù ni wọn ò ní rí nǹkan kan sí ọlọ́ni yìí máa tì wọ́n àwọn náà máa ṣe kí ni o <laughs> so ẹ máa rí nira látọ̀dọ̀ wọn ọlọ́ni yóò dá fíhù á ní lẹ́sìn náà kí ni ọlọ́run máa dáàbò bò yín tẹ́gbẹ́gbà mi wà lẹ́gbẹ́ owó yóò ti di pé gan ẹ ti di pé àwọn kèfèrí ti mú yín tán yányán báyìí ẹ ti gan ti mú yín tán yányán ọlọ́run bó dẹ̀ wà yóò sì wá sí ìrànlọ́wọ́ ọlọ́run ọba ti ṣe bẹ́ẹ̀ fanifisa sàmà ní gásọ́tò azab òṣìṣẹ́ ọlọ́run ọba wọn wá ka mọ́lé ni ó dàbí ìgbà tí wọn fẹ́ jẹ awọ́ọ̀dù wọn ni gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí ìlú Madina àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn parapọ̀ gbogbo àwọn gbogbo àwọn tó jẹ́ àwọn kèfèrí tí wọ́n lọ kiri kálù mọ́kà pàtà yẹnyẹn gbogbo kèfèrí tó ń gbé gbogbo mọ́kà pàtà yẹnyẹn dá ọmọ ogun jọ báyìí náà ti máa jẹ́ àwọn allied forces bí wọ́n ti máa dá ọmọ ogun jọ bẹ́ẹ̀ náà dá ọmọ ogun jọ wọ́n wá ní àwọn àlọ́ wọ́n àlọ́ kánà bíi màlẹ́ àlẹ́bí náà wá rí pé kò sọ option kankan wọ́n ní kí wọ́n gbẹ́ kòtò káàkiri ìlú Madina kò sọ pé kí wọ́n bá aráyè wọlé Ọlọ́run fi kòtò yẹn Ọlọ́run fi dẹ́rù bà wọ́n so látara bẹ́ẹ̀ wọn ò ráyè wọlé àwọn náà ẹ̀rù ń bà wọ́n Ọlọ́run ju ẹ̀bẹ̀rù sí wọn sọlọ́ náà ló padà wà á rán ọlọ́ni wà sàdúnà á rán jùnúdán ọlọ́wọ́ bá ń rán àwọn ọmọ ogun kan àwọn wọ́n rí àwọn màláíkà ẹ̀rú sì ń bà wọ́n ọlọ́ni láǹtara ẹ̀yọ́ olérí wọn ọlọ́ni á rán sáwọn àwọn kèfèrí lọ́lọ́mọ jẹ́ wọn ó rí màláíkà lójú ogun tẹ́lẹ̀ ó fi máa bà wọ́n ọlọ́run jẹ́ àwọn mùsùlùmí orí àwọn kèmí yóò máa rí tí wọ́n bá ti rí báyìí ọ̀nà tí wọ́n máa gbà rí wọn ìrí tẹ́lẹ̀ kébí àti ìrí láyọ̀n tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ rọ́bẹ́ fún ya so ẹ̀rọ máa máa gbé ah wọ́n sì kàkó bẹ́ẹ̀ ni ọlọ́run rán atẹ́gùn sí wọn atẹ́gùn yẹn kọ́kọ́ gbogbo nǹkan tí wọ́n gbé kaná atẹ́gùn yẹn kọ́kọ́ fún àdànù náà atẹ́gùn tó tí ìjì tó lágbára ọlọ́run tó wá ṣe kíni ọlọ́run tó wá rán àwọn màláìka tí wọ́n kẹ́ sọ̀kalẹ̀ wọn ò bá wọn jà rárá ìdáhùn rí ọkọ̀ jẹ́ abẹ́ o fi kíni o láti sá padà nìyẹn. so ìgbádùn àdẹ́gbẹ́ ti pé kèfèrí gan ti mú yín tán kèfèrí gan wọ́n máa ń plan débi pé wọ́n ó ti gba àwọn ọdẹ ó lè jẹ́ skul mi wọ́n ó ti gba gbogbo ẹ̀ tán yányán tán ìgbà Islam ò lè la àti ṣe gbogbo ẹ̀ láíláí ẹnìyàn kan bíi kò lè lo jáàbù ẹnìyàn kan bíi kò lè sọ pé òun fẹ́ dé òun ṣòkòtò rẹ̀ àbí irun gbọ́n rẹ̀ kíní kan ọlọ́wọ́ kan tó ní kankan tó ń lálẹ́ òun ni adara <laughs> bẹ́ẹ̀ ọlọ́run ló dúró kẹfẹ́ ní gíga tó tún lò yóò bá tún lálẹ́ òun ìjọba ìbílẹ̀ ọlọ́run ọba tí wọ́n lè òdíje yẹn ọlọ́run tó yẹ ọlọ́run iná láà yóò dáa olùgbàgbọ́ bí wọ́n jàjà kankan bí wọ́n ò kankan tẹ́lẹ̀ àwọn mùsùlùmí ti lẹ́jù wọ́n ò tẹ́ kankan bí wọ́n ò kankan ọlọ́run òun gangan òun dáàbò bẹ́sẹ̀ òun ọlọ́run yóò dáa fíò ánìlẹ́dẹ́ náà ọlọ́run òun lọ́wọ́ máa dáàbò bo ẹ̀sìn òun sọ pé iná lànà ń sùrù rúṣù lànà náà ọlọ́run àwa làárín àwọn òjíṣẹ́ wa lọ́wọ́ àtàwọn olùgbàgbọ́ làwa ìgbà tí Jésù wà láyé wọn ò jẹ́ oríṣẹ́ tó wá ṣe wọn ò jẹ́ oríṣẹ́ ìgbà tó wà láyé tí Jésù gẹ́gẹ́ wà láyé kò ríṣẹ́ yẹn sí ìjẹ́ tó wá ṣe tọ́lọ́wọ́n á ní kó wá ṣe kò ríṣẹ́ wọ́n tún lépa rẹ̀ báwọn fẹ́ pàní kọ́lọ́wọ́n bá tó wá ní kó gbé lọ sí sánmà ṣùgbọ́n ìgbà ọlọ́run bá fẹ́ kí iṣẹ́ yẹn ó máa lọ kó mọ kó mọ kó mọ ṣe àwọn tó fi lẹ̀ àwọn tó jẹ́ àwọn disciples ẹ̀ àwọn náà wá ń tan yìí kíní yẹn ní tó ń gẹ́gbọ́n wa rí sí ọlọ́run wa ní kó ṣe kíní o ọlọ́run wa ní kó kárí gbogbo ayé ẹ̀dọ́ wájẹ́ kó lè máa jẹ́ alágbára ayé ńgbà náà lọ́wọ́ ni kó gba ẹ̀sìn yẹn lọ́wọ́ wọn lọ́wọ́ ajé kí ó tún ṣe kí ni o kó tún wá káàkiri so títóbi ọlọ́run so títóbi ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run bò tí ì gba róòmù tán kò tí ì gba paris tán tó fi kúrò lórílẹ̀ ayé ọlọ́run gba róòmù fún ọlọ́run gba paris fún tó gbé kí ni ọlọ́run sọ pé àwọn náà wọ́n ṣe kí ni o ẹgbẹ́ ìṣẹ́ ọlọ́run bọ́ gbàdó kú ẹgbẹ́ ọ̀dàrú lẹ́yìn rẹ ni kí ni òun lọ́wọ́ mọ rẹ̀ sí lọ́wọ́ àmọ́ نعم إن الله لا يحب كل قوان كفور ọlọ́ba wa sọ fún wa nípa àwọn ìròyìn tá a máa bá lára àwọn kìfìrí ọlọ́dún gbọ́n ọlọ́wọ́ ọba inna Allaha la yuhibbu kulla khawanin kafur ọlọ́ni ìròyìn tá a máa bá lára àwọn kìfìrí òun náà ni kìyànà deception ká tẹ̀yàn jẹ ọlọ́dún àwọn bá lára kìfìrí ni ọlọ́run bò dẹ̀ fẹ́ràn gbogbo ẹni tí bá máa tàn yàn jẹ ẹni tó mọ̀ wípé òdodo ni tí ò tẹ̀lé àwọn Yẹhudi nù wọ́n mà kó òdodo ni ọ̀rọ̀ ọlọ́run wọn sì tẹ̀lé gbogbo ọ̀nà ni wọ́n á máa tàn mùsùlùmí jẹ gbogbo ọ̀nà ni ẹgbẹ́ ti ń tàn àwọn èèyàn jẹ lónìí nìyẹn so lóbi jẹ́ pé ẹlòmí ò fẹ́ràn tó bá yàtọ̀ sí Islam torí pé ìtànjẹ́ wà bíbẹ̀ tó wọ́n adé wá lé òní owó iṣẹ́ wọn fún lówó iṣẹ́ kọ́ lọ́mọ ṣiṣẹ́ gbogbo nǹkan ni ó sì fún tó bá lóun wáṣẹ́ wọn bá wáṣẹ́ iṣẹ́ gidi tí ó tún máa lo mọ́tò tí ó máa ṣe gbogbo ẹ̀ so wọ́n ń tàn jẹ náà ni wọ́n ò fẹ́ kó lálìkì àmọ́ ni wọ́n ò fẹ́ kó so wọ́n fẹ́ kó pàdánù àlìkì àmọ́ wọ́n fẹ́ kó pé gbádùn ilé ayé lásán fún pàdánù àlìkì àmọ́ wọ́n dẹ̀ mọ́ dáhùn sí fún ló jẹ́ pé ìtànjẹ ni nínú nǹkan dáadáa mọ́ kèfèrí ni pé ká tán èèyàn jẹ ká máa ṣe bí ẹni tó ní wà pẹ̀lẹ́ ẹni tó ní ni ìwà pẹ̀lẹ́ hùn ìtànjẹ ni láti lè fi tàn ni láti lè fi tìyàn bọ inú àbúrò ni ọlọ́run fi mà ní inú ìròyìn tí ọlọ́run ti síwájú gan wọn ẹlẹ́ẹ̀kejì ni ọlọ́run ni olùsèkèfèsì tó pọ̀ ni wọ́n sọ lọ́hùn ọlọ́run mú wá ní wàkìyá náà ọlọ́run kọ́ gbé náà ọlọ́run tó pọ̀ ìgbésí ayé wọn ìtànjẹ nìyẹn so mùsùlùmí mùsùlùmí bá dó dáadáa ó rí kéferì tí ì bá ṣe mùsùlùmí ní tó àwọn ni àwọn ọgbẹ́ irùngbọ̀n yìí ẹ ẹ lè máa trim ẹ díẹ̀ díẹ̀ ni ah, ẹgbẹ́ yìí náà look complete náà ó ń tan ọ̀jẹ́ náà ni gbogbo oríṣiríṣi nǹkan ni wọ́n máa mú wa yóò máa fún ọ láwọn nǹkan yóò máa ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan bá náà tó ní tèmẹ́lẹ́ ó fi máa wá pé kóhùn ó fi lè rí ọ mú ọlọ́run ní àwọn yẹ̀wú ní ọlọ́run sọ pé láńtẹ́rìndọ́ láńtẹ́rìndọ́ àǹkálíyà. ọ̀nà sọ̀rọ̀ àǹkálíyà òun dùn wà láàrin nasara hatta tattabi'a millatahum. ọlọ́run máa máa sọnu sọ́tù gbàkọ́ra ìpè àwọn yehudi àwọn jù àtàwọn tó jẹ́ àwọn nasara àwọn méjèèjì ọlọ́run gbogbo wọn pátá yẹn ọlọ́run wọn ò lè dunu sí ọ láéláé hatta tattabi'a millatahum. tó o bá tí ì tẹ̀lé lánàá wọn tí ẹnìkan bá lóun yọnu sí ọnu àbẹ tí o bá wà tí ò wà tí ò yọ tí ò wọnú ẹ̀sìn tán yányán tó bá wọnú ẹ̀tàn yányán kò lè yọnu sí ọ láéláé kó o ṣe ti ń ṣe wọn ìgbà náà ni ó tó yọnu sí ọ so yọ àmọ́ ọgbẹ́ tí bá ń ṣe bíbà rẹ pé òun ní sùúrù fún ń tàn ọ̀jẹ̀ ni wọ́n fẹ́ tàn ọ̀jẹ̀ wọ́n fẹ́ tẹ ọ̀wọ́ nù aburú ni so ọlọ́ni lára nǹkan dáadáa máa àwọn kẹfìrí ni kìyànà ọlọ́ni ọlọ́run bò dẹ̀ fẹ́ràn gbogbo ẹ̀. ọlọ́run ọba ọ̀fẹ́ràn gbogbo àwọn tí bá máa tán èèyàn jẹ so àwọn tó àwọn tó ń jẹ àwọn yẹ̀wù di òṣìṣọ́lọ́run bàbá wọn nílẹ̀ Mọ̀dínà òṣìṣọ́lọ́run ọba dẹ̀ ní pé ẹ̀yin àtùmọ̀ pé ẹ̀ṣẹ̀ sìn wa ó dẹ̀ lágbímẹ́ǹtì pẹ̀lú wọn ẹ jẹ́ akọ̀wé lẹ̀ pé bí gbogbo owó ti máa ṣe nìyí tá a fi ní ṣẹra wa bàbá ìṣòro àbádé mọ̀dínà kò sọ pé yẹ̀wúdí tí ò bá ti gba ẹ̀sìn òun ọ̀pá ni ó sì ti lágbára pé àwọn bó àwọn mọ̀lú àwọn mọ̀lú ti sọ̀pọ̀tì ẹ̀ ogun lẹ́yìn kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ kan náà wọ́n kàn máa jagun lọ ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ ọkọ ní agreement ní ẹja agreement oníkẹ́já sí but kódà eh, ìbàdí sọlọ́n bá fẹ́ sàgbìmẹ̀ pẹ̀lú àwọn kẹfìrí ní suliu dèbí yà òṣìṣẹ́ ọlọ́mọba ni ẹjẹ́ wọn ó sàgbìmẹ̀ tó fẹ́ ṣe ẹjẹ́ ọ̀kọ́ yà pa àgbìmẹ̀tì láyé kẹfìrí ni <laughs> kí ẹjẹ́ ó sàgbìmẹ̀ tó fẹ́ ṣe àwọn ọ̀nà báwo lè yà pa àgbìmẹ̀tì àjọ ní kẹfìrí náà ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe kí ni ọ̀kọ̀ tán àwọn tó agreement àwọn náà ní tún wá wò pé kí wọ́n á dọ́gbọ́n wò pé ànábì wá wá bá wọn jọ kan láti wá béèrè nǹkan lọ́dọ̀ wọn á wò pé ta ló lè lo òkè tí ó tí ó bá rí òkúta ńlá bá nàbí lórí tí ó fi pa nàbí dànù kánàbí òtún kọ́lọ́wọ́ tó sọ bá nàbí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ fi òkú òkú ńlá wọ́n fẹ́ fi pọ́ dànù ẹ̀wọ̀n àwọn Yẹhudi nù àwọn náà ni wọ́n lọ parapọ̀ máwọn kẹfìrí mọ́kà bí wọ́n máa bọ̀ ní ogun tá a sàlàyé sani gásátọ̀ àzá ẹ̀wọ̀n ká mọ́lé ìbáwọn náà lájọ wà ń lé àá ṣe é ṣe kíní ẹ̀rọ̀dẹ́ ó kejì èèyàn ni wọ́n ọlọ́run iná lọ́wọ́ aláyò hìbù. iná ló wọn ọ̀fẹ́ náà gbogbo ẹni tó bá ti jẹ́ onítànjẹ ibù je jẹ́ mùsùlùmí náà tó bá ń tàn èèyàn jẹ ọlọ́run bò fẹ́ràn rẹ̀ má jẹ́ tí ó máa ta àwọn èèyàn jẹ máa dì sí fún àwọn èèyàn jẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ pé jẹ́ olódodo ní máa ta àwọn so nínú àmì tá a fi ń dámù náà kì í ìkànnú ẹ̀ ní wípé tó bá tó bá tí wọ́n bá gbára lé is that two mina kọ́ọ̀nà tí wọ́n bá gbára lé yóò dì síbi yàn wọ́n bá gbára lé pé ẹni báyìí agbára lé yóò sì tàn án jẹ ara àǹtí yẹn fi ń dìmọ̀ náà fi kìnnà nínú Islam ọlọ́ba ló wọ̀ fẹ́ràn gbogbo ẹni tí bá máa ń jẹ́ onítàjẹ yẹn kàfúrì tó jẹ́ ẹni bá tún ti ń jẹ́ kèfèrí ọlọ́run bò fẹ́ràn rẹ̀ so ọlọ́run bò fẹ́ràn kéèyàn jẹ́ kèfèrí so ládàra bẹ́ẹ̀ kèfèrí ò lè wí ni mùsùlùmí láéláé mùsùlùmí ni wọ́n máa borí pa àwọn kèfèrí ó náà ní àyà yìí sàlàyé fún wa náà. òzìnà lílẹ́bí náà yúkọ talú nàbí àná òun zòlè mú وإن الله على نصرهم لقدير so gẹ́gẹ́ àwọn àfáà ti ṣàlàyé fún wa nínú tafsiri kùrùtùbì wọ́n ṣàlàyé àfáà kùrùtùbì ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn mufasirun ọ̀rọ̀ tí wọ́n yé kó yé wa náà ni pé aya ta kàyí udina lẹ́dínà yóò kọ́ tàlù ó ní aya àkọ́kọ́ tí ọlọ́run ọba fi pa àwọn mùsùlùmí láṣẹ yìí pé ogun ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ogun ti fẹ́ bẹ̀rẹ̀ so aya àkọ́kọ́ nìyẹn ó ní awalo aya ti nazala ti fi jihad aya alákọ̀ọ́kọ́ dọ́kọ́ sọ̀kalẹ̀ yìí pé ẹ jagun báyìí o torí pé àwọn kèfèrí túmọ̀ dẹ́ sákò fún wọn ní ìlú maka tí wọ́n tún wá wa wá Mádínà tí wọ́n fi so ẹ jagun o kò sí mbẹ so àyà yìí ni ló yẹ pé nígbà àwọn mufasiru sọ wọ́n ni káàmì mùsùlùkù Mẹ́kà àwọn tí wọ́n já wọn ọ̀sẹ̀ bọ Mẹ́kà yuduna asábàrọ̀sọ sálàm wọ́n á máa fi àìdá kan wọn sàbí ànábì oríṣi àìdá ni wọ́n fi kan wọn sàbí ànábì àwọn kan wà nù wọn máa bú wọn ni tó jẹ́ àwọn tó yẹ pé àwọn yẹn ò lágbára wọn àwọn tó jẹ́ àwọn ọ̀gá wọn wọ́n máa ná wọn wọ́n máa lu wọn nílùú gidi so báwọn tó jẹ́ àwọn èèyàn yìí bí wọ́n ti ń ṣe àwọn tó máa lọ bá nàbí àwọn sábà lọ bá nàbí ànábì ò ní ìsùbírù ẹ ṣe sùúrù fàyín ní ìlànà umar bilkita wọn ò tí ì pa mí láṣẹ bí ká jagun òṣèlọ́bọ̀ sọ bẹ́ẹ̀ fún ẹ ṣe sùúrù ọlọ́run tí ì ní ká jagun so ọlọ́run bọ̀ títí títí títí ní mẹ́kà ọlọ́run ni wọ́n jagun kan òní wọ́n bá wọn kẹfẹ́ gbogbo àwọn kẹfẹ́ rí mẹ́kà ni wọ́n fìyà jẹ àwọn wọ́n fìyà jẹ wọn débi pé òṣèlú bá ní ẹ travel lọ sí Abacha lọ́kọ́ wọ́n tún padà òṣèlú bá ní ẹ tún padà lọ sí Abacha lẹ́ẹ̀kejì òṣèlú bá ní wọ́n fìnira kan òun náà òun náà tún sájáde ó tún lọ sí tọ́ if ọlọ́run tí ni kọjáde ó gbé ìnira ti pọ̀ jù kí wọ́n fẹ́ gan lọ tọ́ ìgbẹ́ wọn gba ẹ̀sìn tí ìwà ìgbésí wọn bá jẹ ẹni tó jẹ pé inú ìran ti wá ìran tó pé ìran tó tóbi ni ìran so ìran ló dáàbò bò ẹyẹ ìran ní dá àwọn tí ti ní tó tó bá jẹ wọn so nínú ìran wọn tún máa ẹnìkan la pé à ń wọn kọ́ bàbá bàbá à ń bẹ̀rù àbùtọ́lìbì à ń bẹ̀rù ẹ̀ wọ́n bẹ̀rù ẹ̀ bẹ̀rù ẹ̀ títí títí so gbàdúrà náà tún kú ọdún ọgbà ah báyẹn ni wọ́n nígbà tí àbùtọ́lìbì kú tán so wọ́n ti rò pé ah bàbá àgbà òun ló sì dá àgbàlagbà ju gbogbo àwọn tó kù nílẹ̀ Mẹ́kà so òun ni wọ́n ti wá pé kọ̀díjà tó tún jẹ́ ẹ̀rọ tó wá tún jẹ́ pé òun tún lówó lọ ṣàpé ẹ̀ tún lè fi owó influence àti ó tún máa bẹ̀rù díẹ̀ ah, ìgbé a lọ jẹ́ gbọ́lá mi pé kò sẹ́ni kankan tó yẹ pé tún lè máa pé wọ́n máa èèyàn mọ́yàn la kò sẹ́ni tó tún lè máa wò mọ́ láàmọ́ pé kínní so àwọn èèyàn wá rí àǹfààní gbà láti wá ṣe láti fi ìnira kàn lẹ́bi dáadáa ń gbà náà so ẹlòmíì gbé òkú ẹran wa wá gbé lọ́nà bíi lórí ó gbé òkú ẹran wa lọ́nà bíi ti ń kírun tẹ́gbẹ́ Fatima lọ́wọ́ ànábìyẹ gborí kúrò lórí lẹ́lẹ̀ Fatima lọ́wọ́ yọ òkú ẹran ẹkún bẹ́ẹ̀ so abakiri bẹ́ẹ̀ gbóhùn náà tó bẹ́ẹ̀ wọ pé òun fẹ́ ṣáàdì ànábì wọ́n nà tí so <laughs> so ládàra bẹ́ẹ̀ <laughs> òun kò àṣẹ́ni kankan ọlọ́wọ́ bọ̀ pa wọ́n láṣẹ bí kí wọ́n ṣe ọlọ́wọ́ bọ̀ pa wọ́n láṣẹ bí kí wọ́n jà ṣùgbọ́n nígbà tó wá yá lọ́lọ́wọ́ àṣẹ wọn ni kánàbí ò jáde kúrò nínú maka ní abakiri fi jáde abakiri wa ń sọ báyìí pé ah òun ti mọ̀ wípé àwọn tó jáwọn kèfèrí akọ̀rọ̀jú nàbí yà wọn ah wọ́n sì lé ànábì wọn jáde inna lillahi wa inna ilayhi raji'un ó ní a ọ̀sọ̀ gbólóhùn jáde wọ́n á ní gbogbo wọn pátá yẹn òun mọ̀ yìí pé pẹ̀lú nǹkan tí wọ́n ṣe yìí ó làyò làkúnnà kò sí èbèjì bẹ́ẹ̀ ọlọ́run bọ́ padà mú òfin kan wá tó pé òun ni ó ṣe sábàbí ikú fọ́pọ̀lọpọ̀ wọn so olóòtú mọ̀ pé kò sí èbèjì bẹ́ẹ̀ ọlọ́run bọ́ padà yọ̀ǹda pé ká jagun torí pé bí wọ́n ti ṣe bá ànábì wọn ò fi lọ́rùn balẹ̀ wọ́n tún wá lé wọn á lé jáde ṣùgbọ́n tí wọ́n wá dé Eh, Madina òun náà ni àyà yìí sọ̀kalẹ̀ òun ni alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́n ọba fi ń yọ̀ǹda láti jẹ́ pé kí òṣìṣẹ́ ọlọ́run ọba kí ọjẹ́ tó ṣe yí pé yọ́ máa gbáradì láti bá àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí jà òun ọlọ́run ọba ti ń yọ̀ǹda fún wọn ọlọ́run ní udina lilladina. udina lilladina ọba udina lílẹ̀dínà yukọ̀ tàlúùnà ọlọ́run ọba ó ní pé wọ́n ń yọ̀ǹda fún àwọn tó ṣe wípé lílẹ̀dínà yukọ̀ tàlúùnà àwọn tó ṣe wípé wọ́n ń bọ̀ wá bá wọn jà àwọn kèbèrè náà ni ó gbógun wá ẹ̀yin mùsùlùmí kọ́ lọ́lọ́ kógun bá wọn àwọn tí wọ́n ń bọ̀ wá bá ọlọ́run ni wọ́n ń yọ̀ǹda fún wọn pé tí wọ́n bá ti wá bá yín jà o ẹ̀yin náà ẹ bá wọn jà tẹ́tẹ̀lẹ́ ọlọ́run ní ẹ má ba wọn jà wọ́n wá ń bá jà ni o àwọn tí wọ́n ń bọ̀ wá bá lẹ́bàá ọlọ́run ọba àwọn àfáwọn tẹ̀sí ni pé àyà seventy one or seventy two lọ́lọ́run ọba ti lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ nínú Kùránì pé ẹ mùsùlùmí ẹ gbọ́dọ̀ jà tẹ́lá yẹ fún ọyà seventy one àbí seventy two tí wọ́n sì ń fi nira kàn wá ọlọ́ni ẹ ìjà ò tí ì tó ẹ gbọ́dọ̀ jà o ẹ gbọ́dọ̀ jà o ìsìn wọn nù wọn pé wọn gbọ́dọ̀ jà ọlọ́wọ́ nígbà tí wọ́n dé Mọ̀dínà ọlọ́wọ́ ni a ti ń yọ̀ǹda wọ́n ti ń yọ̀ǹda fáwọn tó ṣe pé àwọn kèfèrí ń bọ̀ wá bá ṣe kí ni o tí wọ́n ń bọ̀ wá bá jà so ọlọ́run torí pé kí n la fi yọ̀ǹda fún wọn ọlọ́run sọ rízìn ẹ̀wọ̀n rízìn ẹ̀yin náà wà láwọn kan àwọn tí wọ́n ń bọ̀ wá bá jà ṣé wọ́n àwọn ọmọ báyà jẹ èèyàn ní báwọn jà kọ́ ẹ̀gbà lọ́run bá tó yọ̀ǹda fún wọn bí ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ eh, ẹ̀sìn Islam eh, wọ́n bẹ wọ́n kàn wọ́n kàn máa wọ̀nyẹn wọ́n kàn dún wọn lọ́rùn ni wọ́n kàn mú wọn àdá ìdá wọ́n kàn ṣe kiri ni àwọn kèfèrí ni wọn ò dákẹ́ ìmọ̀ fìnira kàn án sùn. láti ọba dákẹ́ ìmọ̀ fìnira kàn yàn so nígbà tí ẹ bá sún kàgìrì kí náà ni ó kù ẹ̀yìn lè kéèyàn pajú dà padà sẹ́ńtọ́ máa yàn jáde ọlọ́run ni àṣẹ wa yọ̀n wọ́n retí àṣẹ ọlọ́run ọlọ́run ni àwa àti wa yọ̀n dá fún yín tí wọ́n bá wa àwọn tó yẹ pé wọ́n eh, àwọn wo la yọ̀n dá fún àwọn tí wọ́n ń bọ̀ wá bá jà yẹn yẹn ọlọ́run nítorí kí nàbí yọ̀ǹda fún wa. ọlọ́run nítorí ká yọ̀ǹda fún wa pé kí ẹja ni pé torí pé àwọn tí wọ́n bọ̀ abájá yìí bí alẹ́ òun zulimu ọlọ́run wọ́n ṣàbòsí sí wọn àbí kí ni wọ́n wá ṣe wọ́n ṣàbòsí sí wọn àbí wọ́n ṣàbòsí sí wọn ni wọ́n ṣàbòsí sí wọn ìlú tí wọ́n wá jọ ni wọ́n lé wọn kó bẹ̀ wọ́n tún fìyà jẹ wọ́n tún sákò fún wọn wọ́n tún lé wọn káàkiri àwọn mùsùlùmí lọ sí Habasha ànábì ni kí wọ́n máa sá lọ sí ọba kan bẹ ní abáṣà òun máa òun fàyè àwọn abáṣà yìí àwọn àyànsọ́rọ́ ni wọ́n nígbà náà òun fàyè gba pé kálukú ṣẹ̀sìn rẹ̀ dáadáa kìbẹ́ ní àkànyà àwọn kèfèrí Mẹ́kà sì tún rán yàn tẹ̀lé àwọn mùsùlùmí lọ sí abáṣà wọn lọ sọ fún àwọn ọba yìí pé àwọn eléyìí o àwọn sábẹ́ dà mọ̀lẹ́bí rúre o tó wàá gbà wọn ó rí mọ́tẹ́ bá ti wọlé wọn ò ní tẹ̀ fún wọn tó bá ti wọlé gbogbo ohun tí wọ́n lè kéèké ní ọlọ́run á dójú tì wọ́n ọlọ́run dójú tì wọ́n ni gbèrè e lọ́wọ́ wọn pé bóò ni jésù ti jẹ ó rí tí wọ́n pe jésù <laughs> gbogbo tí ẹni yẹn bi lé lé wọn kó ònú ìlú gbogbo ẹ̀ náà lọ sọ bọ́ máa pé gbèrè lọ́wọ́ wọn pé bóò ni jésù ti jẹ àwọn kàkà sọ́ọ̀tù mariam fún ọba pé ẹjọ́ náà bá pe jésù náà nù pé òjíṣẹ́ tó ránṣẹ́ náà nù so ọlọ́run bá ní pé òun ní kẹ́límà kan ní gbólóhùn kan tá a ní kí jìbìrì lọ sọ fún ẹ kọlọ kọlọ sọ fún kọlọ kọlọ kọlọ pè sí Mariam kó dẹ̀ di ọmọ kọmọ di Jésù ọba ní Jésù náà ojúbà náà lọ <laughs> bẹ́ẹ̀ ti sọ gẹ́gẹ́ ní Jésù rí kò ojúbà náà lọ ojúbà ń tiwọn <laughs> so látara bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn kèfèrí gbogbo wàhálà àwọn àwọn ni wọ́n dá àwọn mùsùlùmí àwọn ni wọ́n wà láti títí tí kọ́lọ́wọ́ bó tó sọ wípé ọ̀rọ̀ ọlọ́ni àwa yọ̀ǹda fáwọn tí wọ́n ń bọ̀ wá bá jà bí aláwo tó ń ká yọ̀ǹda wọn náà sọ rízì ọlọ́ni tó ní pé wọ́n ṣàbòsí sí wọn sẹ́fẹ́ pa wọ́n ni ọlọ́wọ́n ṣàbòsí sí wọn àwọn tó kú ọmọkà gbogbo dúkìá wọn ní àfilẹ̀ wọn ò fún òyìnbó rí kankan mú wọn wá padà lọ di tálákà ní Mẹdínà pé wọn ṣe ẹni tí ń balẹ̀ ayé bọ̀ ti bẹ̀rẹ̀ kọ́ ìṣẹ̀wá bẹ̀rẹ̀ ayé níbò míì torí ẹ̀sìn ọlọ́ni bí anáwó zulmi ọlọ́ni àwọn ṣàbòsí sí wọn ni torí ẹ̀ ni ọlọ́run á fẹ́ sọ wípé kí ni àbòsí tí wọ́n ṣe sí wọn àbòsí méjì wà ní ọlọ́run á fẹ́ dàpọ̀ ẹ̀ náà. wà iná lọ àlà lọ sí ìlàkọ̀dé. ọlọ́run bá bọ̀ wá sọ ayàtọ̀ tẹ̀lé ọlọ́run bá bọ̀ wá sọ àbòsí méjì tí wọ́n ṣe fún wọn ọlọ́run bó ṣàlàyé ọlọ́run bó lè ṣe wọn kankan ni wọ́n ṣàbòsí wọn kẹ́yìn wọn ní òun ọmọdé náà fi ṣàbòsí wọn ọlọ́run bá bọ̀ wá ọlọ́run ní wà iná lọ àlà násùrí ìhìn làkọ̀dé yẹn ọlọ́run ní òun ọlọ́run ọba aláàánásírì im lórí pé kó wọ́n ran àwọn mùsùlùmí lọ́wọ́ ọlọ́run ní agbára ń bẹ fóun wọ́n ràn wọ́n lọ́wọ́ lóògbé àwọn mùsùlùmí òfin ti pọ̀ ńgbà náà àwọn ará mákàsì tó pọ̀ nígbà náà ọlọ́run tó ti fẹ́ ti wá kéré tó ń gbà náà ọlọ́run ni mo tún wá yọ̀ǹda fún yín ọlọ́run ni tó dẹ̀ jẹ́ pé gbogbo ogun tí wọ́n jà ẹ má jagun bádìrì àwọn kẹfẹ́ yìí lọ́pọ̀ jù wọ́n jagun wood àwọn kẹfẹ́ yìí lọ́pọ̀ jù òbí náà kẹfẹ́ yìí ò ti pọ̀ kánò bí o tó ní àwọn tó pọ̀ fatima kánò kódókódó náà dọ́pọ̀ fati maka wọ́n kéré kele wọn nítòótọ́ ṣùgbọ́n ah, ah, ọlọ́run ni mo kápá pé kí n ràn wọ́n lọ́wọ́ lóòótọ́ lẹ́yìn wo nọ́mbà n'ebe àwọn tán àwọn kẹfìrí wọn bí ah, àwọn mùsùlùmí ogun bátìrì tó torí pé ó pé àwọn mùsùlùmí yìí tí wọn ò tó nǹkan àwọn náà wọn ń pe àwọn ní ẹ máa fún ẹ máa ẹ máa dùdù tẹ̀lé òun lẹ́yìn kí wọ́n máa kọ́ máa dùdù tẹ̀lé òun lẹ́yìn àwọn mùsùlùmí yẹn owó finish wọn ọlọ́dẹ dojú ti so látara bẹ́ẹ̀ òbí jẹ́ pé àwọn tí wọ́n já wọn kèfèrí ọlọ́run ní àwọn ni wọ́n fa sábàbí tí ogun fi di nǹkan lóye kí ni o tó ṣẹlẹ̀ nú ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá bẹ́ẹ̀ sàlàyé fún wa àwọn ni wọ́n fa sábàbí tó gún fi ṣẹlẹ̀ nú ẹ̀sìn ọlọ́run ọlọ́run wa ni wà ọlọ́run ní òun ọlọ́run ọba láti ran àwọn mùsùlùmí lọ́wọ́ ọlọ́run ní agbára ń bẹ fún òun wọ́n ràn wá lọ́wọ́ tí ò sí méjì rẹ̀ torí pé àwọn mùsùlùmí náà máa bẹ̀rù gbà náà ìpè àwọn náà kàn sọ pé kájà kájà ni àwọn tí wọ́n ń lé díẹ̀ nu wọn náà pé kájà nọ́mbà àwọn kéré so nọ́mbà àwọn kéré àwọn tí wọ́n ń lé díẹ̀ náà sọ pé ẹ̀jẹ̀ ajá ẹ̀jẹ̀ ajá ẹ̀jẹ̀ ajá nọ́mbà yẹn kéré ju pé kí ọlọ́run bá wá yọ̀ǹda fún wa torí náà bá wọn ti wá kéré ọlọ́run wá ní òun lòun ràn wọ́n lọ́wọ́ ọlọ́run wá ní kí ni àwọn àbòsí tí wọ́n ṣe alákọ̀ọ́kọ́ náà mọ̀. àlẹ́bí náà ó kúrì jù mí di àárín ẹ̀dínwó rẹ̀ àpọ̀. olórí nǹkan alákọ̀ọ́kọ́ táwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ṣe ni pé wọ́n jẹ́ àwọn tá a fẹ́ yọ̀ǹda fún yìí ó kúrì jù mí di àárín ẹ̀dínwó rẹ̀ àpọ̀ wọ́n lé wọn jáde kúrò nílé bìgẹ́rẹ́ àkẹ́ láì ṣe wípé ẹ̀rí kan tó ní nǹkan kan tó fìdí múlẹ̀ ni wọ́n lè léèyàn kó ònú ìlú ṣùgbọ́n wọ́n léèyàn kó ònú ìlú nítorí nǹkan kan nínú wọn ọ̀sẹ̀ èyí tí wọ́n ń pè sí ni ẹ wá lé wọn kó ònú ìlú ẹnìkan náà tó já mùsùlùmí tó jẹ́ pé òun tún òun sákò nínú Madina ó sákò nínú mẹ́kànlá Madina wọ́n sọ dá lọ́nà wọn ò ọ lọ wọ́n ní àbígbà ló bá tó sọ ibi tí dúkìá rẹ̀ wà ibi tó bá fi dúkìá rẹ̀ pamọ́ sí ní mẹ́kà ìdáhùn ọgbẹ̀sẹ̀ lè ìbàdàn tó sọ fún wa pé dúkìá àwọn ó ṣe kí ni ibi tó wà nìyí ìbàdàn wọn tó fi ilẹ̀ kó tó máa lọ gbogbo dúkìá sọ fún wa pé ibi tó wà tó tó júwe rẹ̀ fún wọn wọn tó fi ilẹ̀ kó tó lọ gbogbo dúkìá ọlọ́run ni wọ́n lé wọn jáde míndìyàrí im kúrò nínú ilé wọn ọlọ́run ní bìgẹ́rẹ̀ akin ọlọ́run ní kò sí nǹkan kan tí wọ́n lè sọ pé tí wọ́n bá ní kí ni rízìn tẹ́ fi lé wọn jáde ọlọ́run ní wọn ní rízìn kankan wọn ò ní rízìn kankan kan fi lé wọn jáde nítorí wọn bá sọ nìyẹn so láìsí rízìn kankan ọlọ́run ní kéèyàn ò léèyàn jáde láìsí rízìn kankan kúrò nínú ilé tó yẹ pé ìlú kankan náà ní lọ́jọ́ ní wọ́n jọ ẹ wá lé wọn jáde kúrò bẹ́ẹ̀ náà ọlọ́run bá ní alákọ̀ọ́kọ́. ọlọ́run ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí gbólóhùn tí wọ́n ń sọ táwọn kan sọ ní pé lọ lọ. ọlọ́ni àwọn tí wọ́n já àwọn mùsùlùmí gbólóhùn tí ń jáde lẹ́nu wọn òun náà ní wípé rọ́bùnà lọ ṣé tí gbólóhùn yẹn bá jáde lẹ́nu èèyàn pé ọlọ́run tèmi ni Allah tí wọ́n dẹ̀ ní ọlọ́run ti ẹni láàtà ìwọ lọ́lọ́run ti ẹni ùzá ìwọ lọ́lọ́run ti ẹni màá wọn ni pé ìwọ tó ń sọ pé ọlọ́run ti ẹyí Allah ni inú ń bí mi sí ọ ẹ so inú ń bí mi sí ọ ṣé kéèyàn sọ báyìí pé inú ń bí òun ṣe ń Allah ọlọ́run bá ti ẹni tó lẹ́tọ̀ọ́ bí ká jọ́sìn fún òun lọ́lọ́run ọba àti tèmi so àwọn tí wọ́n wá sọ irú gbólóhùn báwọn so ó lẹ́tọ̀ọ́ wípé kó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ lágbógun tì ló fi jẹ́ pé ìkànnì àwọn tó wà pẹ̀lú fìràhàn nígbà tí wọ́n fẹ́ máa kó tí wọ́n fẹ́ máa kó wà lábà Musa ah, ah, ó sọ fún ọ wípé àtẹ́kùtù làárọ̀ jù lánàá sọ ṣé ìwọ fìràhàn ọ̀ wà á pa ọkùnrin kan tó jẹ́ wípé gbólóhùn tó kàn sọ ni àyà kúlà rọ̀bùnàlá kó kàn sọ wípé ọlọ́run ọba ọlọ́run ọba tèmi oná ni kí ni Allah kí ni Musa ṣe fún ọ tó fẹ́ fẹ́ tó fẹ́ ṣe kí ó ní ọlọ́run ní Allah látara bẹ́ẹ̀ ẹ wá fẹ́ pa so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọn ò ṣẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn kèfèrí àwọn ni wọ́n ń fìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọ́n lé wọn kúrò nínú ilé ìbáàdà tí wọ́n fẹ́ẹ́ ṣe wọn ò jẹ́ kí wọ́n ó rí ṣe wọ́n ń bá wọn jà nítorí pé kí ni o wọ́n sọ pé ọlọ́run tàwa onáà kí ni ọ Allah náà. wàlàwàlà dákùnrin lọ́hìn náà sábà bọ̀ ọ̀hún jùlọ. ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ ìfẹ́ wọn dáa jẹ́ mùsùlùmí táwọn máa sọ wípé ogun onáfi onáfi onáfi spread Islam àwọn afáàn sọ fún wa pé àyà yìí ó ṣàlàyé fún wa pé gbogbo ẹ̀sìn tó ṣáájú lọ pátá yẹn kò sí bó ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn kan gbà fáànà bí ọlọ́run àwọn kan sì máa fìyà jẹ wọn ọlọ́run bọ̀ wá yọ̀ǹda fáànà bí ọlọ́run ọba yẹn pé ẹ̀ bá wọn yẹn jagun àwọn tí máa yẹn jà kò sógun kò sí kò sí bọ́ọ̀lù kò sáwọn ànábí ọlọ́run ọba náà tí ò jagun Suleiman jagun Dawud jagun gbogbo wọn lọ jagun gbogbo àwọn tí wọ́n já àwọn ànábí ọlọ́run tó ṣáájú pátáyáyá gbogbo wọn náà jagun nìkan sọ pé nínú báìbù pé jésù kan sọ pé ẹ lọ pèsè dà á lẹ́lẹ́ báyìí torí pé ogun bẹ wájú báyìí torí pé wọn ò jẹ́ kó gbádùn òun ni wọn ò jẹ́ kó mo sọ fún wa nígbà ní tẹ̀sí tàbí pé wọn ò jẹ́ kó rí nítorí àwọn abánikọ́ wá sí wọn ò jẹ́ kó ṣe kí ni wọn ò jẹ́ kó rí ṣe. so gbogbo àwọn tí wọ́n jáwọn ànábí ọlọ́run ọba tó ti ṣáájú lọ gbogbo wọn ni wọ́n dí lọ́wọ́ ìdọ́rọ̀ wọn bá padà sọ fún wọn náà ni pé kí wọn ó ṣe kí ni o kí wọn ó gbógun tàwọn tó di wọn lọ́wọ́ ọlọ́wọ́n ni wàláwùlà dáfùwù lọ iná sá. ọlọ́run tí èèbá ṣe wípé a ní káwọn èèyàn kan máa sọ pé kó máa dìfẹ́ǹdì àwọn èèyàn kan kí wọ́n máa sọ fún kan pé ẹ lè ṣe ń tẹ́tẹ́ ṣe yìí o tí èèbá ṣe wípé ọlọ́run ọba ń lo àwọn ènìyàn kan láti lè máa fi dáàbò bo ẹ̀sìn tí ẹ gbọ́dọ̀ wọn bá ń lo àwọn èèyàn kan pé àwọn ilé ẹ gbọ́dọ̀ gbógun ti ẹ àwọn tó ń gbógun tẹ̀sìn ọlọ́run ọba àbíjẹ́ pé láàrin àwọn ọmọ èèyàn gan lásán tá a bá fi wálé àwọn ọmọ èèyàn ìwà tọ́lọ́run bá dá mọ́ wa ìwà ẹranko ni àwọn sọ pé ìlú tí ò sí òfin ẹ̀sìn ò sí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí àwọn èèyàn lògbèsè ayé tó jẹ́ yí pé kò sí òfin níbẹ̀ tá ní state of anarchy tó yẹ pé kò sófin bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń jẹ gàba lórí ara wọn ni èèyàn wọn jẹ gàba lórí ara gàba ò tí ń kúnlẹ̀ lórí ayé dòní olónìí àwọn tó ń jẹ́ àwọn alágbára ayé àwọn tó ń jẹ́ àwọn alágbára ayé tí wọ́n jẹ́ pé àwọn àwọn àwọn àwọn làwọn sì lágbára wọ́n sì ń jẹ gàba dòní olónìí lórí gbogbo ayé padà yẹn bọ́lá bá dídán mi ènìyàn ká jẹ gàba lórí ẹnì kejì wọn èèyàn díẹ̀ lọ́lọ́run ọba sàánú kó wọ́n máa sọ pé òun fẹ́ jẹ gàba lẹ́nu lẹ́yìn kejì kó gba ilé ilé kó gba tilé kó gba tilé kó gba tilé kó wá jẹ́ pé òun nìkan ní ọmọ kọ̀ǹtúrò gbogbo ẹ̀ pé pé ọmọ rẹ̀ òun nìkan náà pé tó ń bá tún kú báyìí ọmọ òun ni kó tún sọ̀sídìí òun so fámìlì tí wọn nìkan kó máa jẹ́ kí ni òun kó máa sọ̀sídìí àárọ̀ bọ́lọ̀ bá yí dọ́mìyàn nìyẹn tí ẹnìkan bá wà lórí oyè tí ó ń wù àbàjẹ́ tọ́lọ́wọ́ bọ̀ bá yẹ àwọn èèyàn kan táwọn náà ó burú tí wọ́n ó wà á bá ń bẹ̀ ilé ayé ó ti bàjẹ́ lẹ́yìn àwọn kèfèrí náà ọlọ́run wa ń sọ nípa ti abala ẹ̀sìn pé àwọn kèfèrí náà bá ní kó o fi kèfèrí lẹ̀ pé ìyìn yọ̀ǹda fún yín kẹ́ ẹ jagun o ìyìn yọ̀ǹda fún yín kẹ́ ẹ jagun o ah, ọlọ́run wọn bá gbogbo ẹ̀jẹ̀ nìyí <laughs> ọlọ́run ní wàláwùlá dáfù ilá iná àṣà. wàláwùlá dáfù ọlọ́hì iná sàbádọ́ òun bíbá. Um ọlọ́run bá ń ṣàlàyé fún wa yí pé tí ẹ bá ṣe bí ọlọ́run ọba ti máa dáàbò bo àwọn ènìyàn ọlọ́run ọbọ̀ mú àwọn apá kan yóò fi dáàbò bo kí ni o àwọn apá kan ọlọ́run bá ní máa ṣe bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn ọ̀lẹ táwọn ọ̀lágbára láti lè gba nǹkan lọ́wọ́ alágbára ọlọ́run bọ̀ wá yan àwọn kan náà táwọn náà lágbára bí rẹ́bù nìkan ni wọ́n àwọn náà bá fèsì àwọn yẹn náà ó yẹ kí wọ́n dojú wọn kọlẹ̀ nǹkan bọ́lọ̀ ṣiṣẹ́ nìyẹn bọ́lọ̀ ṣiṣẹ́ láyé nìyẹn ọlọ́run tí ì bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run tí ìbá ṣe inú ẹ̀sìn lọ́ba wa fi ń ṣàlàyé ẹ̀ ọlọ́run kí ni ọba ṣẹlẹ̀. làwọn ti sọ wá mírù àbíyá òun wọ́n sọ làwá. ọlọ́run ni làúdìmọ̀t sọ̀wámíhù so sọ̀wámíhù ni àwọn tí wọ́n bá Mùsá lògbà táwọn bá fẹ́ kọ́ ilé ẹ̀sìn wọn sọ́ọ̀mì àtù jámù ẹ̀ ni sọ̀wámíhù àwọn tó bá Mùsá lògbà tí wọ́n bá kọ́ ilé ẹ̀sìn wọn ó kọ́ tí wọ́n ń pè ó kọ́ ilé ẹ̀sìn wọn ni wọ́n ń pè ní sọ́ọ̀mì àtù jámù ẹni kí ni ọ ẹ sáwọ́mà àtù sọ́rí sáwọ́mà àtù jámù ẹni kí ni ọ sọ̀wámẹ́ò ọlọ́run ni gbàtí Musa ń bẹ láyé tí ìbá ṣe bá ní kọ́ jagun ní táwa ní kọ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni gbogbo ilé ìjọsìn tí wọ́n ti ń jọ́sìn ni wọ́n bá wó dànù gbànà náà ọlọ́ba ń sọ bẹ́ẹ̀ ní ọlọ́ba ń sọ yẹn so ní ààyè Musa gbogbo ilé ìjọsìn tí wọ́n nígbà náà ọlọ́run ni wọ́n bá wó dànù ni nam. nam ọlọ́run ni lẹ́yìn náà ni. wà bíyáhùn bíyáhùn yẹn ilé ìjọsìn àwọn nàṣọ́rọ́ òun ni bíyáhùn ilé ìjọsìn àwọn nàṣọ́rọ́ bẹ̀tì bíyáhùn yìí àwọn nàṣọ́rọ́ inú sítì wọn máa ń kọ́lé ìjọsìn tó bá jẹ́ pé o máa wà máìtì o máa tóbi gan onáńpè ní onáńpè ní bíyáhùn so ilé ìjọsìn yìí àwọn nàṣọ́rọ́ àwọn náà ṣe kí ni ohun ilé ìjọsìn tó máa ń tóbi ni táwọn nàṣọ́rọ́ máa ń kọ́ ọlọ́ni wọn bá ti gbó gbogbo àwọn ilé ìjọsìn yẹn dànù náà. وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا وصلوات àwọn ìdẹ́gbẹ̀ ní sọ́làwàt àwọn èèyàn sọ́ra ilé ìjọsìn méjì làwọn máa ń ní wọ́n ò ní ní ńlá nínú sítì àyìn bíyà hù wọ́n ò ní àwọn kéékèèké nínú awéreko àwọn ní sọ́làwàt àmà sàlàyé fún wa náà lọ́la sí àwọn ní sọ̀làwàt àwọn ọ̀nà sọ wọn ní wọn bá wó ti ilé ìjọsìn tí wà nù sí ti wọn bá wó ti kí ni o èyí ti ń bẹ ní àwẹ̀rẹ̀ kọ́lọ́ ni wọn bá wó gbogbo ẹ̀. olóòwò ni àwọn mọ́sálásí àwọn mùsùlùmí nù olóòwò mọ́sálásí olóòwò gbogbo ẹ̀ lọ́wọ́ bá wó dànù tọ́lọ̀ ọ̀bọ̀ bá ní kí àwọn kan máa ṣe kí ni o kí wọ́n máa dìbẹ́ǹdì àwọn tí wọ́n jẹ́ ah, àwọn kèbèrí wọn ò bẹ́ kéèyàn kí wọn ara anájà àwọn kèfèrí gbogbo mọ́sálásí ni wọn ọba tó ṣe kí ni wọn ọba wo tá a bá ní ẹmọ jagun pé jihad ò lè kú lórílẹ̀ ayé torí pé àwọn kèfèrí ò ní ṣe kí ni o ìyìn tí mùsùlùmí ò fi gba nǹkan lọ́wọ́ kèfèrí padà lórílẹ̀ ayé tá à ń bá lọ yìí jihad ni kò sí méjì mẹ́ ẹ̀gbẹ́ kọ́ wa sọ pé káwọn èèyàn kàwé dáadáa ẹnìkan ẹnìkan wọ́n wà irọ́ ni ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ tó ju lọ òní jẹ́ pé àyàn kàwé dáadáa so àmà àwọn náà máa àárín so àwọn àṣẹ kìíní kan irọ́ ní jẹ́jẹ́ irọ́ gidi irọ́ gidi ogun ni kò sí èmi tí ọlọ́run ti kọ́ lẹ̀lẹ̀ òní ajá pẹ̀lú àwọn pẹ̀lú àwọn jù òun láfi ẹ̀ mùsùlùmí ni ó fi lágbára jù wọn lọ kò sí èmi lẹ́yìn kú kú ogun ni kò sí so <coughs> so bí jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn alágbára ayé lónìí àwọn náà ti sábà àwọn mùsùlùmí lọ́rùn náà ti bá àwọn mùsùlùmí pé kí wọ́n gbàgbé jihad ká àjàgùn wọ́n gbàgbé ẹ̀ so gbogbo nǹkan wá di ẹgbẹ́ àjàgùn ẹ má sọ ọ̀rọ̀ mọ́ ẹ lọ kàwé ẹ lọ ṣe kinní kan ẹ lọ ṣe gbogbo ẹ̀ so àwọn wá ń fira wọn síbi ogun tí wọ́n bá da àwọn tí wọ́n jẹ́ wọ́n pa wà lónìí kí náà fi ń jarí gbogbo ayé ẹ̀ ṣe tí má débẹ̀ tí má ju bọ́ǹbù <laughs> wọ́n mọ̀ wípé bọ́ǹbù kan wọ́n yìí kan tí wọ́n bá ju bọ́ǹbù wọ́n jọ rí ibi tó le tó bẹ́ẹ̀ débi débi dẹ́rù àwọn yẹn nu. àwọn gẹ́gẹ́ pé kò sí tó fẹ́ fi dẹ́rù pé yẹn ju pé èyàn gbọ́ kí bọ́ọ̀bù dúbì kẹ́rọ́ tó wá bẹ́ẹ̀ díjọ́ kejì ìgbà tí èsè pé kankan mú sọ lọ́tọ̀ ara bẹ́ẹ̀ kò sí ni ẹ̀rọ aláwọn èèyàn lọ́wọ́ sọ pé ìwé lọ́ọ́ fi gba nǹkan lọ́wọ́ wọn sọ lọ́ọ́ fi gba bọ́ọ̀bù kó lọ́wọ́ èèyàn ìrọ́ lọ́n pa o ọlọ́run ni bá wó gbogbo mọ́sálásí tí ti ń dákọ̀ ọlọ́run ọba bá wó gbogbo ẹ̀ ọlọ́run gbogbo ẹni bá wó so àsìkò tí lọ ṣùgbọ́n a máa kákàká yẹn délé a máa súnmọ́ ẹ lọ́la sí. ọlọ́run ni wàlá ń sọ̀rọ̀ náà máa yà ń gbogbo islam bá ń ṣẹlẹ̀ ń bá dúró tọ́ lọ́wọ́ lọ́wọ́ torí gẹ́gẹ́ fún ara rẹ̀ lákọ̀wé aziz mo sọ fún àgbàdo àti tẹ̀síìl pé ọlọ́run gẹ́gẹ́ lè dájà ara rẹ̀ gbé ó lè dájà ara rẹ̀ jà ó kàn wù àwọn akáwọ̀ ni torí ọba gẹ́gẹ́ lákọ̀wé yìí àwọn ọmọ èèyàn dá eh, ṣùgbọ́n ọlọ́run ọba ọba ni kọ̀wé yìí ni aziz ọba tó lágbára ọlọ́run ọba olùborí ọlọ́run ọba ṣùgbọ́n àtàrà bẹ́ẹ̀ á tún máa ṣàlàyé ayá ẹ̀ fún wa ọwọ́ parí ẹ̀ lọ ní ọ̀la ìtẹ́ agbọ́ kọ́lọ́n jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ kí ó wúlò fún wa ọlọ́run èmi tí mo sáàdà nínú àtẹ̀gbọ́ káàsì wájú ọlọ́run ọba ṣùgbọ́n kọ́lọ́run bẹ́ẹ̀ amdi ṣẹlọ́lá ilá ilá and astaghfiruka wa